Mm-hmm. wà lẹ́jọ́ kómi ara rẹ̀ ń padà kẹ́jà ara rẹ̀ ń padà kórì rẹ̀ ń pé. ó ṣe èèwọ̀. èèwọ̀ òbẹ̀ kì í lùlù bó wá lùlù bíbẹ́ ní bẹ ṣójé ṣẹ̀jẹ̀ ṣẹ̀jẹ̀ ṣójé ẹ ti kọ́ òrù ẹ ti rúbi oyin. mo fà á lé ọ lọ́wọ́ àmọ́ nǹkan tí mo mọ̀ tó dá lójú ni pé ìwọ ọ̀pọ̀ ayélujára ti kọjá ẹni tó lè jẹ́wọ́ a ní ọ̀nà bí àwọn èèyàn wa tó wà láhàámọ́ bí wọ́n ṣe wálé oní ẹja sán báyìí. onígbèsè tí ò bá gbẹ̀mí ó ṣe tán tí ó gbẹ̀mí nù àkùsákù la ṣe kọ́ ọ́. ìdí àwọn àyè ya ni pọ́bì ni o wọ́n sì lè gbé àwọn méjèèjì báyìí làwọn fi rí i. ààrẹ mọ́ ọba ẹ wá lè fẹ́ sọdún oyin ṣé wọ́n lèmi mọ̀ ń ṣe yín ni. Hmm, àràpàjà ìwọ ni dákun gbà mí kó gbà lóòrùn. tá a bá fẹ́ sẹ́kù kò tá a paná rẹ̀ pátápátápátá tí ò ní gbérí mọ́. ọ̀kárẹ̀ bàbá hmm. sá bọ́ọ̀dù sẹ́yìn ó fẹ́ bọ́ lẹ́yìn. àjọ ọmọ ìyá ẹ sá bọ́ọ̀lù. sájẹ nìyí. àwọn èèyàn ń wo mọ́mì láwò sunkún mọ́mì dẹ̀ ń wura àwọn láwò rẹ̀ rí. àwọn aláyé bàjẹ́ náà máa kàn pé. ẹnu ẹgbọrọ kan ẹnu ẹgbọrọ kan ẹgbẹ bó ti ẹyin sọ̀rọ̀ iṣẹ́ tèmi ni mò ń ṣe ṣé kí n ṣe yẹ̀wò ṣá and i'm a no nonsense blogger. ògbólógbò blogger ni ó gbóná ó ju eruku ẹni mọ òkú ẹni kò mọ ni. olóṣù èmi ni ẹ sábọ́ọ̀bù lọ́kàwé kó tó wá bá mi sọ̀rọ̀ ọmọ àlè gbẹ̀mí afọlá mo block ìwọ náà. orí ẹni ìkíni kú kẹjẹ ń gbé mọ wọ ni. okun iná tó fẹ́ lọ gé yẹn okun ẹ̀mí ẹ̀ ni. tí ò bá jóná mọ́ bẹ̀ kẹ sọ pé orúkọ mi ò kì í ṣe Esther Adétòkò abọ́dẹ. ṣé ẹbí ọkọ mi ò kì í ṣe bí mi. ẹbí ẹ gbàǹkó fún wà fún ògùn ìgbà sí gẹ́gẹ́ bí ìyàwó. yẹ sábọ. èmi pẹ̀lú aṣẹ̀bẹ̀rẹ̀ ládùúgbò yìí ẹ má sọ pepe wa mi o ẹ má mi rárá. dúró <laughs> kó gbé sí ọmọ àlè òkú <laughs> òun lé fún mi èmi di sọ̀nù ẹ ọ̀rọ̀ alága kanṣu tí mo ní máa tú àṣírí ẹ̀ èmi lọ́jọ́ pé adúrò owó ìfẹ́ mi nìkan. Ah, ah, ilé ìkẹ́ òkèèrè ah, sẹ́yìn mọ̀ pé owó wà ní òṣèlú. owó tóun ẹ̀ tán wá gbé á ah, àwọn pé mi ò sí ìwé àbòsí. tí ìgbà tí ń jàgbá olú máa ń jòògùn ìjà rẹ. nígbà tẹ́mi ń jagun àwọn akíìmù bí mọ̀lẹ́kẹ wọn á sọ fún ẹ tó jẹ́ pé tí wàá jù fún ọ báyìí máa máa lọ wájú ìdí mi á máa bọ̀ lẹ́yìn. ònìyàn ìyá yín tó ti dé o ìyá tí ò ná máa ìyá tí ò gbádùn ìyá àdúgbò. mo fẹ́ pè é táwọn máa bá ọmọ ìyá sábà bọ́ọ̀lù ah, ah, ẹni tó bá ti ṣe wèrè nù ní wèrè máa jẹ́ ni. ẹjọ́ àti ìgbà tẹ́ ti gbé mi débi báyìí kò sí nǹkan tó dá mi lọ́wọ́ ẹjọ́ ẹ̀sán nǹkan tí mo ṣe ẹjọ́ ṣàánú mi ẹjọ́ nítorí ọlọ́run. Come on you don't talk too much láti ìgbà tá a ti gbé débi báyìí listen to me ṣé wọ́n fọwọ́ kàn ẹ́ ṣé wọ́n nà ẹ́. wọ́n ti sọ. ó yẹ kó ti rí i pé àwọn táwa ń bì báyìí. You are a gentleman. All right? Yes. yes. So be careful. Yes. Okay? All right. Okay. Okay. Advice to my friend. Yes, sir. Follow instructions. Okay. But she corporate pẹ̀lú wa Continue that my corporate law. All Okay. Treatments may age lanimbi. Mm. We have the peaceful one. A dẹ̀ tún ní jàgídíjàgan treatment. Mo fẹ́ jáde tó wà lọ́wọ́ mi kò ń ṣe tọ́ ẹ o. mo mọ̀ mo mọ̀ mo mọ̀. o mọ̀. yé yé. o ti rí pé kò ṣe tọ́. biza corporation ẹ wà very important. corporate to. nǹkan tó wá ń bí ìwá ṣe wọ́n máa ṣàlàyé fún ẹ o dẹ̀ gbọ́dọ̀ farabalẹ̀ ṣe. Okay? àṣírí mẹ́wàá kan wà tá a fẹ́ kó bá wa tú ó dẹ̀ máa ṣe ẹ̀mí ẹ̀ láǹfààní tó bá lè tú àṣírí yẹn fún wa do you understand. àṣírí mẹ́wàá àṣírí àṣírí. àṣírí mẹ́wàá. Hmm. ibo ni fóònù ẹ wà. ó wà lọ́wọ́ mi. Yeah ṣo ní airtime lórí fóònù ẹ. mo ní airtime lórí ẹ̀sán. bí èlò. mo ní bíi twenty thousand. yẹn máa ṣiṣẹ́ yẹn máa ṣiṣẹ́. Hey, look at me. Okay. Just look at me when I talk to you. Do you understand? Yes, sir. Ibi kan wà tó dágbére fún ìyàwó ẹ̀ pé ó lọ níjẹta ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ló lọ so now you gonna call your wife wàá fi fóònù yẹn sí spíkà káwa náà lè máa gbọ́ conversation yìí wàá wá jẹ́wọ́ fún ibi tó lọ gangan ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ má jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ẹ má ìjọ torí náà má jẹ́ kí n sùn bẹ́ẹ̀ jọ ilé mà dàrú ilé mà dàrú. Hmm? ilé mà dàrú. bẹ́ẹ̀ni ìjọ torí náà. nínú kí lè dàrú tàbí kẹ́mi ẹ̀ lọ sí ni ah. wọ́n lọ fẹ́. Ah. ẹjọ ẹjọ mo fẹ́ mi ní ẹjọ. Oh! Oh! <laughs> Oh! Ah. That my God. Snooker. Tifa, I'm going to mute it, okay, for a while, okay? Ah, oh, your dad. hello baby báwo ni. ṣó tí ń bọ̀ nílé. no no no no uh, no mo ti mo ti sí lọ́nà. ṣé wàá ní nǹkan náà i hope you are fine i, hope there is no problem. wait i'm i'm, I'm, okay yes i'm i'm okay mo wa okay mo um, just listen to me please uh, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan ni take care, easy now anything tó bá fẹ́ sọ it can wait ṣebí ilé náà ló ń bọ̀. no no mo ti, mo ti, mo ti, tí báyìí mo ti, tí um, um, just yes yes i'm fine um, um, Desola. oh okay mo ń gbọ́. o mọ̀ o mọ̀ pé um, níjẹta. Um, níjẹta tí mo tí mo dágbére fún ẹ pé mo ní appointment kan tí lọ. yes appointment yes. yes yes. Um, kò ń ṣe appointment mo lọ. kí ló wà lọ ṣe. babe how far. baby. mo ti ṣe tán mo ti ń lọ. kí ló dé lọ bíi ti báwo mo ti fẹ́ dáná tán ní kitchen. Uh, look babe appointment mo ń lọ ó wà very very very important eh? tí wàá dé màá jà. no baby olú appointment wo nìyẹn tó tẹ̀ ní fi nǹkan sínú. o mọ nǹkan tó ṣẹlẹ̀ tí bá ní any other word láti fi describe important yẹn máa lò ó ah, this the meeting èmi ló ń dúró dé báyìí i'm i'm telling you. see breakfast is necessary okay o ò ní dúró jẹun just tea tea tea don't say no please no you have to tea. greeting i'm greeting you o wọlé mo dé kí ẹ wá dé dà mí lóhùn. ṣé mi dá ẹ lóhùn ni ó wá mẹ́ni hours mo lò waiting for you there níbi báyìí ní abẹ́ òun. ìgbà wo ṣe bá mi ṣe sọ̀rọ̀ báyìí ṣe bá mi kúrò ní ó ní mo gbọ́dọ̀ jẹun kó tó kúrò nílé. kí ah, wọ́n ní kẹ́ ṣe ẹ ṣáà dẹ̀ ti jẹun tó ní kẹ́ jẹ oúnjẹ tó ní kẹ́ jẹ tó wà important jù mí lọ ṣáà dẹ̀ ti jẹ ẹ jẹ́ ká lọ ṣe wáyé kí wọn náà máa sọ ìgbésẹ̀ sọ̀rọ̀ yìí mo gbọ́dọ̀ dá lóhùn mo gbọ́dọ̀ tẹ́ lọ́rùn kí n bá lè place smart everything is working for your own advantage now. Ah, ok ṣo fẹ́ kó máa fura ni ṣo fẹ́ kó máa fura sí mi ni. àǹtí ah, gbọ́ please drive please. ó sá mi sínú ọ̀run just drive and let's go please. shady gbogbo ẹ look let me tell you something all I think about is you eh, ìwọ náà ti ẹ náà mò ń ṣe tí yẹ kó ti yẹ ẹ you understand what I'm saying babe. <laughs> place is beautiful. Ah, you love it? Yes, I love it. <laughs> Oh. I like it. Hey, baby. Mm-hmm. Kò ń ṣe tí èmi àti mm-hmm. After two, three hours, wàá nù ń Look, you have to give me the whole day and night. Ó dọ̀là kó tó lọ. Báwo ló ṣe Why? Please, please ah, jọ mú bẹ́ẹ̀ to reach your èyí táyà what do you mean by that kí ló sọ pé mi àti àmà sọ̀rọ̀ wọn a máa dárúkọ àbúrò ẹ̀ àbúrò ẹ̀ ṣé mi mẹ́pà àbúrò mi ní Désọ́lá ni look here wo tó wá máa dárúkọ ìyàwó ẹ̀ kò ní Désọ́lá ìyàwó ẹ̀ and desola, ló wà lé kó fi ọwọ́ mú tilé tiẹ̀ mo bẹ́ẹ̀ to reach your tábà Tabati wanita. this is my time please àtúbádẹ́mọ̀ pé ò ráyè fún mi tó bá ti mọ̀ pé two three hours the usual ni jẹ́ kí n gbé báàgì mi kí n máa lọ. stop <laughs> okay okay look look look look here <laughs> máa ṣe lè rí kan fún ẹsẹ̀ mm. okay mm, sorry tó bá ti jẹ́ two three hours wọ́n wà lọ pẹ̀lú ẹ̀ eré tí wọ́n bá ẹ ṣe ládàá bí n ṣe kan lábẹ́. Mm. <laughs> Ah, wàá ṣe nǹkan fún ẹ hmm. wàá ṣe kà fún ẹ. ọdún ìjọ fún ilé ọ̀rọ̀ gbogbo àná ní ìlú ìjọ ok you give me some. èyí tayo irú ọdẹ o ìwọ àti sista mi ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi èyí tayo ń gbọ́ tell me something bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ mo ti fẹ́ yà wèrè báyìí báyìí báyìí báyìí bá mi sọ. irọ́ ni ìwọ tó bẹ̀rẹ̀ phone conversation yìí ló máa parí ẹ̀ I need answers pick up pick this call ah <laughs> sister mi <laughs> ah ah ah ah Désọ́lá àbúrò mi àtàtà màkọjọ́ mẹ́tọ́ màṣọ wà lẹ́yìn. kó má kú àmọ̀nà òun má lọ sista mi ẹ̀yìn kí ni mo ṣe fún yín gbogbo ọkùnrin wa tán èyí táyọ̀ ló wá kù láti máa bá ní àjọṣepọ̀ you are a disgrace to the blood that brought us together. impressive. Yeah, very, very. More like we should dáhùn first question Same way you mo fẹ́ kó fi dáhùn gbogbo béèrè My brother, cooperate. Next question. Yeah, you're doing well. <clears throat> Ìyàwó ẹ̀ kó owó kan sí àkáǹtì. Olóhùn fẹ́ fi ṣe nǹkan kan. Ìwọ, o ti lo owó yẹn another thing so máa fẹ́ kó pe ìyàwó ẹ̀ right now kó dẹ̀ sọ the exact thing tó fi owó yẹn ṣe fún un. Táyọ̀ ah èyí Táyọ̀ dẹ̀ mọ̀ mí ó dẹ̀ mọ̀ mí à ah, ò tún nísìmí mọ́ ṣá inú lẹ́yìn máa gbóná ọmọ ẹni inú lẹ́yìn máa gbóná ọmọ ẹni o ah! eh, hello ẹyin Táyọ̀ kí ló dé tó o gbé fóònù o kọ́ fóònù mo tún pè é padà o gbé fóònù ẹyin Táyọ̀ wá àti sìsá mi ọmọ ìyá mi ọmọ bàbá mi ah ó dẹ̀ mọ̀ mi. Desola, Joe, Joe, um, Joe, Mabino, just I can I can explain. Just hold on, please. Um, ó ní nǹkan míì tí mo fẹ́ bá ẹ sọ. Kí ló kù tó fẹ́ sọ? Kí tó lọ tún fẹ́ ṣe? O ti bá àti mi ṣe nǹkan. Kí ló tún fẹ́ bá mi sọ? Ṣé Yeah. Um, yeah, ìṣòro ti ìṣòro ti owó tí Oh, fẹ́ fi ṣe business tí mo gbà lọ́wọ́ ẹ̀ tí mo sọ pé wọ́n gbà wọn ò gbá mi o. kí ló fi ṣe. babe. yes darling. báwo. yeah i'm fine. i'm so sorry má bínú. ọmọ tí bá ti wà ní ẹnu báyẹn different people wọn wá pè mí left and right ni you understand so kí ló rọ̀ tá à sọ yẹn gẹ́gẹ́ nípa ọ̀rọ̀ owó tí mo sọ fún ẹ pé kò yá mi yẹn ni tí mo ní mo fẹ́ fi ṣe business yẹn because tí n bá ti ṣe business yẹn tán mo lè rí tó four to five million naira profit nínú ẹ̀ ṣòdè máa wò ojú máa ń tì mí gbogbo every time tí màá máa bèèrè owó lọ́wọ́ ẹ̀ wàá fún mi two hundred wàá fún mi three hundred tẹ́mi náà bá tẹ̀ ṣe business ilé tó máa fetch mi profit tí mo sọ fún ẹ sìn mo ní máa béèrè owó lọ́wọ́ every time. ẹ wo lọ̀rọ̀ pé obìnrin lọ́wọ́ owó lọ́wọ́ mi àbó obìnrin owó lọ́wọ́ mi ẹ́ ṣé mo ti sọ pé mo máa fún ẹ àbí mi ní fún ẹ mi ti sọ̀rọ̀ náà. because o ò dá sí mọ́ ni o ò sọ pa ẹ̀ mọ́ ni mo ṣe wà wọ́ọ̀rì. babe ìwọ náà wò náà owó yẹn kò ń ṣe owó kan tí mo kọ̀ lé ní pé ah, ó yá mo fẹ́ kó fún ẹ ó yá gba àdúró owó yìí pé mo kó fún ẹ it's not that type of amount now. but èyí Táyọ̀ mi ò ní kó fún mi lówó yẹn ni ó fẹ́ kó yá mi ni ó kì í fẹ́ gbọ́ tó bá fẹ́ gba ìlélẹ̀ lórí mo rẹ́dì láti fún ẹ come on really really so my kó fún ẹ sí ok mo yẹ ẹ lówó sí máa ní kó máa fi kó máa kó lè eh, ṣó make sense so máa ní kó máa fún mi profit make sense now Okay, look look listen inú mi dùn sí ti ìwọ̀gbọ̀n ìwọ̀gbọ̀n náà ló sọ ọ̀dọ̀ mo pé mo fẹ́ yá ẹ lówó ni tí wàá fẹ́ fún ẹ lówó ọ̀tọ̀ ni o ìwọ náà mọ̀ o ní I need to conversation I'll give you money mo kò sówó lọ́wọ́ mi bẹ́ẹ̀ yẹn sìn so owó tí bá kó fún ẹ because I know mo máa dá padà bó ṣe sọ. ok no problem eh, tó bá ti di bí abí ọ̀la sọ̀túnla máa pé ẹ̀ máa sọ bí tó tún wá bá mi so máa arrange owó yà fún mi. Ah, ó ṣe. káyìn kí ni ilé ìtàn ṣe náà di ọ́fíìsì ló wà why you doing that now why you doing that eh, so máa pè lẹ́nu ó tọ́ ọkọ màá mọ bí mo ṣe arrange ẹ̀ fún ẹ. Ìtayọ̀ thank you. It's okay. okay. Yeah, hello? Hello, Sarah. Who is this, please? Hello? Èmi ni Ah, Kíkẹ́ báwo ni náà? Kí ló ṣẹlẹ̀ tó fi ń fi ìdí nọ́mbà pè mí? Then níbo ló wà láti wo joy. mi ò private number mi mi ò sí ní around mo. yes mo kàn fẹ́ sọ fún yín pé i'm out of this country for good. kíkẹ́ kí ni ìtumọ̀ gbogbo pálapàla tó ń sọ yìí i don't i don't understand. ìtumọ̀ ẹ̀ ni wípé i'm out of this country for good. okay okay look wo tí a ti fi gbogbo yẹn sẹ́gbẹ̀ẹ́ kan owó mi dà. <laughs> èmi ò máa ti rántí pé o mo jẹ́ lówó mọ́ òun because owó yẹn ni mo fi ṣe send off láàrin mi àti ẹ. are you are you are you sick? So gbádùn ṣá iṣẹ́ wo mo gbé fún ẹ àbí iṣẹ́ wo ló rán mi tí mo fẹ́ máa fún ẹ send off package are you are you my friend where is my money jọ kí ni ìtumọ̀ wo hello. ló ṣẹlẹ̀ what's what's the problem kí ló dé tó kàn lọ tó ń bọ̀ ah. talk to me is everything fine. ìsọ̀rọ̀ jìbìtì ló mi. Ah! jìbìtì ló ẹ̀. mo gbé jìbìtì mi tiẹ̀ lè sọ bóyá bóyá dì mí o bóyá wọ́n sà sí mi ni o mi lè sọ. báwo ló ṣe ṣe níbo ni hmm. jìbìtì ti lù bíi ti báwo bá mi sọ̀rọ̀. ok ok Bisola. Okay o yeah i'm calm i'm calm o ṣe o rántí owó tó kọ fún mi tó ní kí n bá ẹ ti pamọ́. Hmm? owó mi. yes yes your money tó ló fẹ́ fi ṣe business. yes. <sighs> okay so mo kó owó yẹn ó mọ ó mọ iṣẹ́ mi náà ó mọ um, business tí mo máa ń ṣe and everything mm. so a quick deal came in so business yẹn ṣe dé mo wò pé okay alright jẹ́ n sáré kó owó yẹn kí n kó sí inú business yẹn. pending the time tí mo máa fi ní ìdẹ. you you understand as a matter of fact mo kó nínú owó tèmi náà mo kó mo oh nice. yeah now ọ̀rẹ́ mi pè mí sí oníṣẹ́ yẹn ti Ha. ó já síbo. Desola wọ́n láwọn tó fẹ́ supply wa lọ́jà àwọn òyìnbó tó fẹ́ supply wa wọ́n ọ̀rọ̀ òyìnbó mọ́. wọn ò òyìnbó mọ́ ṣé ìjọba lé òyìnbó kò ní. báwo ló ṣe ṣe lọ síbo. Ah, babe why you doing this na wọ́n ní wọ́n ti sá lọ nìyẹn náà. Ah, ah. wọ́n ti sá ẹ̀. ṣé gbogbo owó yẹn ló kó sínú bísínẹ́sì yẹn ni àbọ̀kan yọ díẹ̀ tí. mo ní mo fi owó mi náà mo fi owó mi sínú ẹ gbogbo ẹ mo kó sí i. òyìnbó ti wá sá lọ <sighs> ah, wọ́n ti gba ènìyàn. wọ́n gbà mí. Ah, owó yẹn pọ̀. Ah, yé wọ́n gbà mí. o ẹ o èyí Táyọ̀ ní sùúrù náà hmm. kí ló dé tó ń ṣe báyìí tó kàn ṣe ẹ o mọ̀ pé jẹ́ ló ń lò ní má sọ mi dòkú ọ̀sán gan náà. owó yẹn pọ̀. mo ti gbọ́. owó yẹn pọ̀ náà ní sùúrù ṣe bẹ́ẹ̀ mi ni mo lówó wo owó tẹ́ mi o take it easy now ah, tó ṣe ń ṣe báyìí ṣòfin fẹ́ ṣe ra eléṣe ni ah. ó dẹ̀ ṣàánú èmi náà ah. ọmọ kékeré ara mi ni mí now ó dẹ̀ ṣe hmm. tó bá tó bá délẹ̀ tọ̀ mi ló máa dá sí lọ́rùn o mo ti gbọ́ ṣebí mi ni mo lówó kì í dẹ́ ṣe pé mo lọ gba owó yẹn níbì kan àbí mo yá lónù ní báǹkì ọlọ́run tó dẹ̀ ṣe yẹn á ṣe mí ṣáà ní dúpẹ́ mi ni tó bá jẹ́wọ́ gangan lọ́rọ̀ ọ̀bùtàn gbébọn sí ẹ lórí ṣé nǹkan tá a fẹ́ máa sọ yìí la fẹ́ máa sọ ni. Ah, àmọ́ ìwọ náà ó bùkù díẹ̀ náà tíyàn bá tẹ̀ fẹ́ try nǹkan owó díẹ̀ nú ẹ̀ lèèyàn máa yọ ṣé gbogbo ẹ̀ náà nìwọ náà wá dà sí. yẹ́ẹ̀ ah ah, ah! wọ́n gbá mi o wọ́n gbá mi ah. ah! ó tó ó ti tó owó ló ń lọlẹ̀ báyìí náà ó ti tó ó ti tó mo ti mm. gbọ́ it is mm. my money mi ò dẹ̀ complain gbogbo ẹ̀ yọ náà owó mi owó mi ọkọ fún kíkẹ́ my best friend. mọ́tò ìyàwó ẹ̀ tó gbé kó lè tó sọ pé àwọn olè rọ̀bẹ ọgbà lọ́wọ́ ẹ̀ máa fẹ́ kó pe ìyàwó ẹ̀ ń sìn kó sọ bí mọ́tò yẹn ṣe ń gangan. Yeah. Ṣọlá ó rántí ìgbà tí mo sọ pé mọ́tò ẹ̀ ń pò lè gbà lọ́wọ́ mi ó lè ó gbà. mọ́tò mi àwọn olè kọ́ ló gbà. mo gbé fún mo gbé fún girlfriend mi ni. <laughs> so so so. oh my baby. So do you have fun? What do you get fun anyway? As in for me? <laughs> yes, for you. Maybe this is huge. Back it up. Oh my God! <laughs> for me? <laughs> oh my God! Do you like it? I do. oh my God. This is huge. Mm. This is a big surprise. No one sọ fún mi pé mara mọ́tò. Ẹ <laughs> eh, mo fẹ́ fi surprise ẹ náà ni. Ṣé o yẹ kó ti mọ̀ pé nǹkan tó <laughs> Then of course, ó máa me, Like I feel so upset ń pé anytime tó bá pè wà sọ fún pé ẹ rí cab ò rí mọ́tò tó máa gbé all those things so ah it, it feels funny pé báwo mo ṣe máa ní o ṣe máa nírú mi yìí èmi mi á nírú ẹ ò wá ní wà mọ̀ báyà tó fún mọ́tò tó máa fi hàn embarrassment ló ń dojú tèmi náà. baby thank you so much mo really appreciate as in me i wasn't expecting this eh, eh, oh, ọlọ́run àwọn ọmọ mi bùkún ẹ gbogbo nǹkan tó bá dáwọ́lé báyìí ló máa máa já sí rere thank you so much i love you. and i love you too oh my god wọlé. láwọn ní mọ́tò ẹ jọ wọ́n á gbé mi jáde. ó oh yá open open open thank you. you love it right. yes Uh -huh. yeah. Èyí Táyọ̀, o fún girlfriend ní mọ́tò mi. Hello? Mo ń bọ̀. Hello? Táyọ̀ ti pa mí. Sìtá mi, kíkí ọ̀rẹ́ mi, mọ́tò mi. gentleman ọmọ kan ń gbélé yín tí wo àtìyàwó ẹ̀ ń tọ́ o sọ fún ìyàwó ẹ pé ọmọ fámìlì yìí ni wípé ìgbà tí màmá ẹ bí tán ló kú òwò àgbà tán wàá pé ìyàwó ẹ ń sìn wàá sọ bọ́mọ ẹ ṣe jẹ bọ́ọ̀bù. ṣebí ṣebí ọkùnrin ni gbogbo yín náà ẹ jọ̀ọ́. how far na how do worry you. you no talk liver o. <laughs> Táyọ̀. ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. mo ń gbọ́. ọmọ ọmọ tó wà lé. ẹ ti fẹ́ ti fẹ́ wa. ìyá ti fẹ́ mi. kò ń ṣọmọ fámìlì mi o. ó sọ pé ó lóyún. bẹ́ẹ̀ ni ọ̀gá. ta ló fún ẹ lóyún. ọ̀gá yín ni will, will you stop that nonsense? That, why, why just open move me? Will you? Get, get, uh, how much? How? Báwo ni HHL is going to make well? Ah, ọ̀gá mi ò lè tó báyìí kí má mẹ́ńtó fún mi lóyún o. Ẹ̀yin That's fine, okay? Kò kò it's not a new thing. Kò kò ń ṣe nǹkan tuntun. Kò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ you understand? Mm. All right? So màá fún yín lówó. Màá fún yín lówó. Màmá ẹ̀ wá dókítà tó dáa wà lọ ṣẹ́ ọ̀gá. ìwà ṣẹ́yún yẹn. mi ò lè ṣẹ́yún o a kì í ṣẹ́yún ìdílé wa ọ̀tá bá ṣẹ́yún bá máa ń kú ni. tẹ bá ṣẹ́yún ìdílé yín ẹ máa kú ni every time every nǹkan tí gbogbo yín máa sọ nìyẹn ẹ tẹ so ilé ta ló tó wá ṣẹ́yún ìdílé ta ló ti ṣẹ́yún tàbí ló wá ṣẹ́ o. mi ò lè ṣe o mi ò lè ṣe torí mi ò fẹ́ kú ìgbà tí wọ́n sọ fún mi pé kẹ́ má dà sí kẹ́ má dà sí ẹ̀ ní gbọ́ ẹ má má gbọ́ bí kí. <laughs> o ṣe o ṣe gbẹ́nu ẹ dákẹ́ kí ni kí kí ló ń dà sí orí ẹ̀ dàrú ni. Ah. ok fine má wọrí mo mọ kí tó wá ṣe wá. ṣé wàá lọ nìyẹn mi ò lè ṣẹ́yún o mi ò lè ṣẹ́yún o nígbà pé ọmọ ń sọ fún yẹn mo yàn máa dà sí mi ò lè ṣẹ́yún. ọ̀gá èmi ò lè tọ́mọ o mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé mi ò lè tọ́mọ rárá bóyá ká gbọ́mọ yẹn lọ sí motherless baby òun so gbádùn ṣá sórí wá kí ló tẹ̀ wọ́n ṣe wọ́n mọ̀ yìí sórí ẹ̀ pé ṣá tó máa ń tó ń bá sọ̀rọ̀ ṣá wọ́n sọ fún mi pé láìkú mi wàá gbé ọmọ tèmi lọ sí motherless baby some can you can you imagine what you're telling me. bó mo sọ fún yín tẹ́lẹ̀. will you shut up your mouth will you shut up your mouth. ok ìwọ náà ni wọn kì í ṣẹ́yún ìdílé yín ẹ máa kú ìwọ náà ni o lè tọ́mọ so bó mo. ok eh, eh, please don don don no problem. wọn kàn ti máa ṣe máa wà rẹ. Donc, donc, don't, madam. le pour bá ná lẹ́nu ló ń jìká rẹ̀ ni níjọ́ tọ́gà bá kú báyìí àwọn tó lọkọ̀ wọ́n kẹ̀ wá lórí ìgbòho bẹ́ẹ̀ lọ. kí ló dé tó jẹ́ pé lọ́jọ́ ayé tiẹ̀ ọ̀ lọ́rọ̀ gidi lè ta. tí ìlú bá ti wà tó bá ti jó lówó báyìí hmm. tó lówó rẹ̀ lọ́tẹ̀ ní báńkì tí ò sí next of kin báńkì pèsè. Ah! Your father is just fighting for your progress in future. ẹ eh, ò eh, kò sí wàhálà sẹ́rí àdírẹ́sì tẹ́ ẹ̀ ń lọ ẹ ti ṣìnà. pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ní òyìnbó ìpè ojú yín rí tí wọ́n kó gbogbo property yín táwọn ilé ẹjọ́ tí wọ́n kó fún àwọn ọmọ tó bí fún yín gan nísìn níjọ́ wo lẹ ti fojú rí wọn gbẹ̀yìn. think it is easy standing up to my father because of love. Ẹ dákun fẹ́mi. aláfẹ́rí olúwa rẹ̀ èyí tí ń bọ́ ìbọn. èmi lọ́mọ òkò gbé nílẹ̀ kò má tẹ̀lé wá ìjọ tó gbé nípa rà nínú torí ẹbí lọ. bóyá ni àwọn dà. ti dé kọ. ó bá jẹ bí o mo bá jẹ bí o mo gbójúlé o. ẹ ti jẹ̀bi jẹ̀kára wọn ti rókun. ẹ̀yin ni mo fẹ̀yìn tì bí mo ṣe wà yìí. ṣé ẹ mọ̀ pé ẹni tó wá ń sin ọlọ́run jọ lọ́nà máa ń dán wọn. gbogbo aṣọ òbúra mi pátápátá ni wọ́n gbà lára mi. sàmúlò ṣe ní ìsà lóògùn kò ṣe ní òòlù tó lè jẹ bó ṣe yẹ kó jẹ wọ́n sọ mí ní kòlóbó alẹ́. kéde sọ tó wà ní tiẹ̀ òkò òsọ mo sọ tó wà ní tiẹ̀ òkò òsọ ohun tó ṣe pamọ́ kò sọ òkò òsọ ah! Adéwálé. Darling. Hey, babe, what's up? Oh, okay. Ma. Mm. right. Ṣé gẹ́? Abíkẹ́ ni ó ń sọ àwọn nǹkan kan fún mi. Wọ́n á wò pé wọ́n á ní kóun náà wá fi ẹnu ara ẹ̀ kó wá fi ṣàlàyé. school. You know, ìwọ náà fẹ́ nu ara ẹ sir. Bẹ́ẹ̀ni sà, mo fẹ́ school Tori mò school tẹ́lẹ̀ ìgbà tí kò So ni mo ní kí n wá ṣiṣẹ́ díẹ̀ kí n lè rówó padà sí school sir. Ah, ẹ ṣé kò yé mi o ṣé òun lọ school tẹ́lẹ̀. Ah, bẹ́ẹ̀ ni sir. kíláàsì olúwa rẹ. js three ni sir. ó hmm. yẹ sọ fún mi náà ló ní js three yẹn lòun ti drop out kóun fi lè raise owó and all that wọ́n ní wo pàfẹ́nu ara ẹ̀ ṣàlàyé fún darlene hmm. ẹ̀dẹ́ take decision. interesting. ẹ ẹ bọ babe kò lè tó gbogbo eléyìí náà yeah àádẹ́gbà Basco. fún mi báyìí àwa school around so admatile gba Basco. you understand it's not it's not a big deal adele sanwó àmọ́ sanwó school ẹ kò lè nà. mi i think that's a good decision how about ababẹ wa school. rárá mà o ìyẹn náà wà very important because bóyá sọ ó ní kò sí yàn kankan lọ́dọ̀ ọmọ mi ọ̀hún mm. so. Eh, but èmi kàn ń wò pé kò yẹ kó <laughs> kò yẹ kó lè tó yẹn náà o oh, sorry o o sọ pé eh, school yìí ọ̀rọ̀ school yìí náà ni àbí ṣàǹfìyà jẹ́ ni. rárá sọ rárá mo sọ̀rọ̀ ah, àbí mò ń treat ẹ bákan. Ah, rárá mo bí. <laughs> Ah. ok àbí kí la fẹ́ ṣe ọ̀rọ̀ school ni. education is key so course, of course. tá a fẹ́ ṣe. èmi náà lè ní irú ẹ̀ báyìí kó tó ti tó yìí ní kó má lọ school now. sure of course so um, no problem no problem ọlọ́run aṣọ ọlọ́run adáwà pẹ̀lú ẹ̀. Um, so whatever táwọn bá náà tábà ní láti support ẹ̀ na my sense ẹ̀. you understand? no no no no fine it's okay kò sí problem. ẹ gẹ́ bébì mi smoothie àbí yeah yeah yeah mo ní ìdẹ wo tẹ ní nǹkan tí mo wò tí mo lọ fún wọn. kí ló ń <laughs> àjọ máa wọ ni. Hmm. èyí Táyọ̀ ìwọ ló fún Àbíkẹ́ ọmọ ọ̀dọ̀ wa lóyún tó fi bí ti fẹ́ àbí ti fẹ́ tó wà lọ́dọ̀ wa.

ó yà pé kò sọ yẹn náà fún. damn it. later later later later later. ìyàwó ẹ ti pa fún. ẹ mi kọ́ làǹbà fíbi service. hey guys ẹ má wọlé yìí etí ìyàwó ẹ ti kún èyí tó gbọ́ yẹn náà ti tó ó tẹ̀ try. àtàrà lọ mi màá ṣàn lójú ẹ o. ó tẹ̀ ti try ó ti try. big man say chick. okay on to the next lap. okay guy hey ṣọmọ bá mọ ẹ rí wọn ò dẹ mọ wá rí àbí nǹkan táwa ṣe assignment la sọ tó fà á ṣe ni wàá fẹ́ mìíràn tó rán wa sí ẹ o gbogbo nǹkan táwa ń sọ fún ẹ yìí wàá fẹ́ mìíràn tó sọ fún wa àbí. bẹ́ẹ̀ni mo fẹ́ mo fẹ́ mọ̀. mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ni. n kò like no. <laughs> o ní interest. mo ní interest. o fẹ́ fojú ni. bẹ́ẹ̀ni. ma jẹ́ ṣé wà ń bẹ̀. ó wà ń bí tí mo ti ṣe. lọ́mọ ajá kò rí good man. Yes, I did. Na man if you, na man if you, guy. <laughs> Be careful me. I feel drink oh. And I need careful need drink oh. Water. Said no. Hmm. Hmm. Come on. Come eh, on. Eh, eh. ti bọ̀ rí ìgbà ìlànà kámẹ́rà. ìnálejò náà iṣẹ́ ìbálejò wa kò ní. eléyìí ti da wa nà. àmì my guy my guy my guy. ozu ṣe yóò ṣe òun bínú yóò ṣọ́. Jide. Look at you. You the man? You the grace? You won't die? You won't die. Fuck. What do you worry now? You don't get my no. No, no, no. Okay, Guys, sit down. Why don't I fire you? Oh, fuck. You be the man. Ma. You the hey. up. Take over. Eh? Asọ́bẹ̀ sísá. Ee, jẹ́ kó Hey, sọ̀rọ̀. Máa tún máa. Jíde. Jíde. Ìyí Táyọ̀. Kí lè ṣe mí Jíde? jíde kí ni mo ṣe fún ẹ ah jíde tó fi ba life mi jẹ́ tó yìí. ṣé mo ba life ẹ jẹ́ ni o ní mo ba life òun jẹ́ ah! mo ba life ẹ jẹ́ ẹ ṣé wọ́n nà ẹ ni wọ́n ṣe kọ́kọ́ fún ẹ. sórí ọwọ́ mi ó ṣòfò náà kò sí ríǹgì bẹ́ẹ̀ fẹ́ kí èmi àti ẹ̀ kájọ bákan náà torí ìwọ kò lé ìyàwó mi lọ. Ah, ah, ah. o tẹ mi sí fàájì ẹ pẹ̀lú Ojúde. ìwọ ayé ẹ. o tẹ mi sáyé o. sórí ọ̀rẹ́ mi onífàájì ńlá ni oh. tá bá jáde fàájì ni ká wálé ẹ̀gàn fàájì ni nílẹ̀ èyí Táyọ̀. <laughs> ìwọ ló mọ̀ ìwọ ló mọ̀ tí bá tún wá tún mú ẹ tí bá tún mú ẹ tó wá eh. dọ̀la owó eh. dọ̀tùla màá tún ṣiṣẹ́ lé. aṣọ ah! <laughs> àbá pa mi. Hmm. ẹ má bínú ẹ má bínú ẹ ẹ máa play love hmm. bẹ <laughs> ẹ má bínú mo fẹ́ mo fẹ́ sáré mo fẹ́ ká padà sí ọ̀rọ̀ tá à ń sọ kí tó lọ tọ̀ oh, hmm. ọ̀rọ̀ pé èèyàn kan jẹ́ wọn mọ́ kò jẹ́ wọn mọ́ now now ṣe rí left to me o i'm picking uh, eh, strategically now mm-hmm. <laughs> Mm-hmm. left to me oyè yín ọlọ́run ọba nìkan ló lè sọ pé èèyàn máa jẹ wọn mọ àbí kò ní jẹ wọn mọ kò sí lọ́wọ́ àwa èèyàn lórí yẹn sọ hmm, kò sí lọ́wọ́ àwa èèyàn reason pé ok màá màá màá gé kalẹ̀ màá gé kalẹ̀ reason being that for instance nsìn ok èmi ká fi èmi ṣe sample ká fi èmi ṣe sample mi ì tí ì bímọ bọ́n tó bá jẹ́ pé mo á bímọ ní yẹ́ ẹ̀yẹ àbí next year no ká ní pé mo bímọ yẹ́ ẹ̀yẹ tọmọ yẹn wá dàgbà díẹ̀ a lọ primary ẹ ìyàwó mi <laughs> a lọ secondary a lọ university mhm. ká tó wá sọ pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa sì ṣiṣẹ́ náà tó bá parí gbogbo ẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí ni lọ ṣiṣẹ́ ìgbà wo ló fẹ́ ríṣẹ́ pẹ̀lú olùtàwá yìí o pẹ̀lú ogun nǹkan tó ń lọ lù o ìgbà <laughs> àwọn tó ti ṣe tán gan níyẹ ìyá àbí years ago wọn ò tí ì ríṣẹ́ <laughs> ká má ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣe tán ok ká wá fi gbogbo ẹ fi yẹn lẹ́jọ́ <laughs> ok ká wá fi ká wá fi gbogbo yẹn lẹ́yìn pé bí àlù yìí kì í sọ pé ká sọ pé bóyá bàbá mo fẹ́ ṣe bàbá rere bàbá tó yọ̀ pì mo á mọ̀ bọ̀ yìí mo á ràn lọ sí overseas ìyẹn ìlú àwọn ọba now ọmọ yẹn wà ń bẹ̀ nìyẹn o ó kàwé ó ṣe gbogbo ẹ̀ kò ṣetán kó wá ríṣẹ́ ṣé ẹ̀yin rò bí a tèmi ló máa kọ́kọ́ bẹ́ẹ̀ sí ni máa rò ní àbá kọ́kọ́ sí sẹ́tù ààrẹ ẹ̀ lọ́hùn-ún bẹ̀. kó wá lọ wọ́ọ̀sì jù tó ń yẹ ẹ jíde mhm. èyí tó máa wọ́ọ̀sì jù ni kó lọ kó sí ọwọ́ àwọn ọmọ ọlọ́mọ tó wà mẹ́ẹ̀ ìsiráp ah. ah. nìyẹn. yóò wẹ́ o ti bọ́ nìyẹn kò sí ọkàn mọ́ fún àwa yìí so èmi kàn fi pé the right thing káwọn akọ́ táwọn akọ́ àdúrà táwọn máa ṣe ni pé oúnjẹ táwọn máa jẹ alẹ́ kọlọ́n fún wa kò sí pàṣẹ dúró dọmọ kan pé àwọn afẹ́ jẹun ọmọ àbẹ̀dà àkọlọ́n dẹ̀ fọ́ àlọ́mọ ah, rere ìjọ ṣe pàtàkì ah, ah, jíde rere mo ṣẹ̀ṣẹ̀ rántí ní rere ṣe bí kí n tẹ̀ lórúkọ ọmọ tí Bímbọ́ bí fún ẹyẹ náà again. Eh, bísí bí fún ẹ yìí náà o oyi oyi oyi oyi oyi oyi oyi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹyin ah, bísí akilọ bísí akilọ bísí akilọ ta ló ń jẹ bẹ́ẹ̀ kilo dáwù hmm? ọmọ tí bísí bí fún ẹ hmm? ọmọ ẹ yóò ah, kí ló ń ṣe lè máa fi chicken gùn ẹ lójú o. <laughs> ọmọ tó fẹ́ skul bí sí ìyá ẹbí sí ìyá tí yóò ní lọ́jọ́ yọ. mo mọ tí mo mọ tí yóò mọ wá mú làákà ìmọ̀ ni. bísí wo ló ń sọ. bísí bísí tó ga tó ga kí ló ṣe é tó ga tó rí rómù rómù báyìí ọmọ yẹn ní skul ni o ní skul ni o ìyàwó mi tó yẹ kó ọmọ yẹn máa máa ṣe òye òye òye ọmọ akátúwọ̀ máa ṣe dídé yìí ó wá lé lé lé lé lé lé lé pásítì ní gbogbo ẹ̀ pásítì ó wá lé lé lé lé lé lé bó ṣe ń le tó ń le tó ń le ọmọ yẹn ṣàgbà fún ló bá fún lóyún so by the time tó lóyún ló wá ń bẹ ọmọ yẹn pé àṣẹ bá mi ṣe bá mi ṣe ọmọ yẹn ó ah, ṣẹyìn o bọ́ ṣe wọ ọmọ yẹn tó wo ọmọ ẹ̀rẹ̀ ti dàgbà ọlọ́wọ́ adẹ̀ fún ẹ ní oyè ọmọ jẹ agbára ọlọ́. ọtí tó mu ló ń ṣe é mi ò ọmọ tó sọ náà. wọ́n máa sọ̀rọ̀ ọtí wọ́n máa sọ̀rọ̀ ọtí tí mo wà fún ọkọ̀ tí mo ń sọ ni. ọtí tèmi mu ok ó yá mo gbà mo mọtí lónìí tó bá dọ̀là àtúndà kalẹ̀ wá a sọ bóyá mo mọtí àfi ọlá mi ní mọtí dọ́dọ́dọ́dọ́ mi ní mọtí màá dáràn ẹ̀ kalẹ̀ àwọn awòbí ọtí ló fà tí mo fi sọ ìtí mo sọ wéèrè. <laughs> Ah, in fact. lọ́lá lọ́lá má ṣe báyìí fún mi lọ́lá lọ́lá má you jíde ọ̀rọ̀ tọ́ sí ẹ lẹ́nu ìwọ orí pàpàyàn ni ẹ pààyàn ni wọ́n ọmọkùnrin tí wọ́n bá sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó terrible jù láyé ìwọ ló yẹ kọ́kọ́kọ́ mú you are dangerous you are terrible in fact mi mọ adjective tí mo lè tún fi qualify ẹ ìwọ ó fi àṣírí tó tóbi bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ fi bò fún mi and you call me your wife abi. I'm ah. sorry. I'm sorry. látìgbà tèmi àti ẹ ti fẹ́ra wa òòrí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àti jẹ́wọ́ fún mi for how many years not even your family tí wọ́n jẹ́wọ́ fún mi you couldn't even tell me the truth you cannot Jide and now you are begging me marry quick, ojú mi o. Eh, I was I was waiting for the right time please. Ah! sorry oferi other side mi family ẹ̀ kankan ò rí sọ fún mi àwọn òbí ẹ wọn ò rí sọ fún mi ìwọ fúnra rẹ ò rí sọ fún mi you are not telling me you are waiting for the right time for how many years how many years Let me assess if you fẹ́ lọ. please please forgive me. ah olórí burúkú ni ẹ láàrin gbogbo ọkùnrin olórí burúkú ni ẹ ó wá sọ pé forgive ẹ don't beg me ìwọ our the future àwọn ọmọ tí mo bá bí fún ẹwọn ní nísìnyí olórí burúkú ìyàwó kan á wà from nowhere á gbé àwọn ọmọ àlè wá sínú ilé àwọn ọmọ mi wọn máa wá jà pẹ̀lú ẹ̀ wọn máa wá para wọn torí kíni torí properties kò ní ṣẹlẹ̀ ní generation. please please ah. I beg you. Don't touch me! Don't you dare touch me! Lola, Lola, I can explain. Lola, I can explain. Lola, Lola, Lola, I can explain. Lola, please. Lola, Lola, John. Má fi ilẹ̀kùn yìí, má fi fọ́ ẹ lórí dànù, má fi fọ́ wa tó bá ń gbọ́ ọmọlọ́lá má ever in your life don't you ever come closer to me just an inch cause my destroy ẹ. Lola I'm, I'm, I'm, I'm empty without you. Lola Lola Lola Lola Lola ah ah. sọ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú tí mo ṣe ń fún ẹ ní facial expression tí mo ń ṣẹ́jú tí mo ń ṣẹ́jú o dẹ̀ rí pé ìyàwó mi countenance had changed but you were still talking. Ah, inú jíde even bó ṣe àfi bó ṣe sọ fún mi gan èmi kò believe pé I can never utter such. ọtí ah! ò máa dà kẹ́ ọtí ò dà ọtí ò dà wọ́n ti sọ náà wọ́n ní odò tó bá wà ní èèyàn òun lọ tí máa ń tì jáde. ṣe dé kàn mọ́. ó fẹ́ bá ogun ẹ̀jẹ̀ ni ó dẹ̀ mú pé ìyàwó mi ò mọ́ pa Bísí ẹ o kò sọ ẹ bísí kìíní bísí kìíní kan kí ṣe ó dẹ́ mọ̀ jíde mo mọ̀ náà ah, ah, ṣé mi ló fẹ́ máa sọ fún ní àti gbámú tí mo mọ̀ ọ̀rọ̀ yìí tó jẹ́ pé all of a sudden màá kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo wà òkè ni mo tún wà òkè ni ló fi mọ géèjọ tó yẹ kó máa mọ ló fi mú ló fi mú ọtí padà ẹ ló fi ń sọ̀rọ̀ anyhow. now let me tell you kó tó fẹ́ ti ṣẹlẹ̀ ìyàwó mi ti kó jáde lé yes ti di single guy ó kó jáde lé. No. No. Yes. Ah, it wasn't supposed to be a big deal. You could have told them pé mo kọ̀ háì ní pé mi mọ̀ nǹkan tí mò ń now. show o mọ̀ gravity nǹkan to show Bí mo ti bímọ, ìyàwó obìnrin wo ló máa gbà? Now, mo fẹ́ sọ fún ọ̀pọ̀, right? and say, come on, ká máa lọ lọ́tọ̀lọ́tọ̀. Okay, dey your day make I dey my. Jide kò le tó yìí, you lè ṣe báwo lè ṣe ń ṣe We are brothers now. Why you? No, you should you should know that I cannot intentionally do that. intentionally did it. Jídé. Jídé mo bẹ́ẹ̀ náà. Bro. Ah, Jídé bro I bro. begged you. Hey, listen man. I ah, Listen. Ó lè sọ fún mi o sọ pé o ti dáríjì mi. Ẹ mo dáríjì ẹ náà ah ó dáríjì ẹ ó ṣe tiẹ̀ one o oh. tọ̀dọ̀ mi sì di one one ṣé wàá sọ fún mi mo ti ṣe ẹ lórí mo ti gba ilé kan fún ẹ kódà duplex ni mo gbà fún ẹ torí mo mọ̀ pé o ò nílé kankan mọ́ ni máa tẹ mọ orí ìyàwó tó fẹ́ o máa yá ẹ̀jẹ̀ sí pieces ni yeah so ilé yẹn ti ń dúró díẹ̀ ṣé wàá rí àwọn tèmi tó wà bíbá wọn ṣe olè mọ́tò tó gbà lọ́wọ́ ẹ̀ ti bá páàkì sílé yẹn so right now o máa tẹ̀lé mi mo máa gbé ẹ lọ sílé wàá mú two or three clothes right tó mọ̀ pé you're homeless at this point so máa gbé ẹ lọ sílé yẹn ló máa máa gbé torí màá tiẹ̀ àtijọ́ wà one one ó ti yẹ àtijọ́ wà same same single man single me ó ti yẹ àtẹ̀jọ́ máa jọ máa bẹ̀rẹ̀ good um, men We're good. Everything okay? Okay. We're I sure you're good. 100? 100. Percent. Alone, alone, alone. 100. Èmi àti ẹjọ́ máa lọ ilé àbí. Wà á tẹ̀lé mi kúrò bí. Wà á dẹ́ wà láyé. Wà á dẹ́ Don't threaten me. No, listen. Ṣé orí tó bá fẹ́ pa ara ẹ̀? O ní láti ṣe nǹkan tó bá dákú òun bíbá yìí àwọn real kidnappers wọn máa kidnap ẹ. wọ́n ta ẹ̀ ń pààtì o wọ́n ta pààtì ẹ o. wọ́n ta pààtì ẹ̀ dànù àbí kí wọ́n gba ransom lọ́wọ́ ẹ àwa ò kí ń ṣe kidnappers o assignment wa làwa ti parí yìí so wọ́n advisable kó tẹ̀lé in peace. Hey, we'll go in peace. Meanwhile, ṣùgbọ́n pípa tó fẹ́ dálé tiẹ̀ rù àwa ò àmọ́ gba tó ń fẹ́ da tiẹ̀ ló sì àwa ti rówó. hundred. ṣó yí ẹ. hundred. ló bírè ni ẹ o. jíde mi àti ẹjọ́ máa wà ní mọ́tò. sọ́ọ̀tì dey worry dey dey talk dey talk dey mad. back up wa o. i no too well o i no too well i no fall for kada before o i fall for betrothed two times i no well o. listen man misbehave torí òun máa tẹ̀lé ẹ and it's fully armed. Yeah. okay. you do anyhow you say anyhow. Eh, eh, ojú ẹ̀ ń o ojú ẹ̀ ń o you know why you dey worry now mo na the guy dey your back now stop am. ilé mi àti ẹ̀ máa jọ wo mọ́tò àbí. i dey your back o guy like say you no dey hear word. oya oh, guy mo na dey go mo na dey go guy dey go mo na dey go. o de pe wèrè ni mo gbọ́. o gbàdùn o gbàdùn o jàre. ẹ gbọ́ kí yìí o. ẹ gbọ́ kí yìí o. Jídé, how far now? Aṣèwà lẹ́nu ẹ̀ o. Yeah, mo ti gbé délé ń ṣe ó dẹ̀ ti wọlé. That's good. Wo ẹni tó bá ti dáni lóró, wọ́n ní pé àkọ́dá oró kó dàbí àdágbẹ̀yìn. Ẹni tó bá ṣe àdágbẹ̀yìn gangan gangan gangan òun ló kálẹ̀ gbogbo ẹ̀. yẹ ká tó rí bíi five minutes <laughs> ariwo á sọ gbogbo nǹkan máa bàjẹ́ tán ni. ẹ kò sí wàhálà Jídé. ẹ wọ́n má wọrí máa update ẹ. àárẹ̀ aṣọ́gbọ́. no problem. níbo ló ń lọ òun kò lo àbí. èyí táyọ̀ ah. ọkùnrin ni ẹ o mo gbà fún ẹ gan ni. ẹ̀yin tún keep secret o. pẹ̀lú gbogbo nǹkan tó sọ fún mi lórí fóònù. tí wọ́n bá sọ fún mi pé ọkọ mi ní girlfriend màá máa jiyàn. débi tó wá lọ bá sísá mi tó bá lájọṣepọ̀ ó tún lọ bá ọ̀rẹ́ mi I mean my best friend ó tún ṣe títí títí tí ó fọmọ ọ̀dọ̀ wa lóyún débi tó fi bímọ fún ẹ. pé ọmọ náà wá fún mi ó ní ọmọ fámílì ni mo tún gbà. èyí Táyọ̀ ó try o ah ọkùnrin ni ẹ àmọ́ ó pẹ́ mi gan o ah ó try ó kì í pẹ́ délé ò kí sùn ta mi ò fìgbà kan dáná fún ẹ rí tó lóòjẹ mo tún fẹ́ tọ́ mi dùn mí. bàbá bari ẹ ni pé o kí password phone ẹ unlike so many other men out there. Ah, Itayọ try all this shows pé or respect me with a respect marriage wa good mamu ṣìnà know ni ìranù iná ni èyí tayọ̀ bá ní mo fi ẹlẹ́ báyìí pé mi ò ṣe mọ́ ṣé bí mo ṣe máa rí máa rí náà ni ǹjẹ́ mo mọ̀rú ọkùnrin tí mo fẹ́ lọ bá ṣé mo mọ̀rú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ tí bá dẹ̀ ní kí n dúró kí n fulfil that aspect of marriage tó ní for better or worse àwọn èèyàn máa bù mí wọ́n pè mí lórúkọ tó ló bá wù wọ́n wọ́n pè mí lọ́dẹ̀ wọ́n pè mí ní nuisance àmọ́ èyí táwọn gan gbà mọ́ra ojú ojú eléyìí lọ. <sighs> èyí táyọ̀ gbogbo nǹkan tó ṣe ọdún mi tó ti sísítà mi how i mean how ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi èyí táyọ̀ tí bá ní mo dáríjì ẹ how do i erase the memory fully well pé o bá ẹ̀gbọ́n mi ní àjọṣepọ̀ my own sister ẹ̀jẹ̀ mi èyí Táyọ̀ I am sorry. This one. This one. This one. Just not Just not. Mr. Jídé mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín gan ni o gbogbo nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ èmi ń bá tèmi lọ. of things ó dà pé ìyàwó ẹ̀ ló kó jáde but that's fine ṣé wàá tẹ̀lé mi sí kó wá gbé mọ́tò ẹ̀ you know àbí báwo ni. alákọ̀ọ́rí wọ́n gbé very soon ló ṣe máa pè mí èmi ò fẹ́ jòògùn lówó mọ́tò ẹ̀ wà nílé tí mo gbà fún ẹ ṣó yí ẹ wàá gẹ̀ẹ́tì mission accomplished àtijọ́ wà equal yẹn. kí n wá dúpẹ́ lọ́wọ́ yín ni ẹ ṣé mo dúpẹ́ tẹ́ ẹ tan ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tó ṣókùnkùn nínú ayé mi ó ṣeé ṣe tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ọkọ mi èyí táyọ̀ kó sì kọ̀ntínú nínú gbogbo àwọn ìwà ìbàjẹ́ ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe tan ìmọ́lẹ̀ sí ó dá mi lójú pé òun náà máa fi òpin sí gbogbo ìwàkiwà tó wà lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣé mo dúpẹ́ èmi ti dáríjọ mi a máa gbé ní ìgbé àlàáfíà. We live, we live, we live, we live in the mystery world. Strange things everywhere, every day. Oh, what a color I have. live in the mystery world. kó tagiri ẹ̀fọn dàmúdàmú

ṣe irú iṣẹ́ tẹ̀ ṣe. ah bẹ́ẹ̀ ni sá. ẹ kọ application sí àwọn iṣẹ́ kan. bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. wọ́n máa pè é láìpẹ́. iṣẹ́ alálùbáríkà dẹ̀ ni. àmín. ìkìlọ̀ wà o. tó bá ní kẹ́ wá ní ọjọ́ monday ẹ má lọ ní monday o tuesday ní kẹ́ lọ. gbà nítorí ọ̀la. torí mo torí mo lè bí nọ́ọ̀sì fún mo ìfẹ́ mo rò pé mo rò pé kíjọ ìbúráìtì àwọn nípa àtúntò ẹ̀ wọ́n ti wọ́n ti pa náà wọ́n ti kú náà lọ. ọmọ ọwọ́ ọmọ lọ́mọ ni àwọn ẹ̀rẹ́ dégò tó. so sir báwo ni business sir. Um, please we better not talk while eating. that's right. Thank you, my nice. Anything you fẹ́ fẹ́ that's my choice. It's a wrong choice ṣé o rí pé bó ṣe dúdú yẹn tí ò bá lo nǹkan kan bẹ́ẹ̀ ló ṣe tìǹtìǹ tí ò bá rẹ́rìn wọn ò pé yẹn ń bọ̀ lóògùn kan náà. kan tó fẹ́ náà ló kúrò ní òun. kò rí bẹ́ẹ̀ sá mo ti fẹ́yàwó mẹ́fà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ní àti two weeks ago gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé lè yí nǹkan kan padà in the last two weeks kí ló máa jẹ. tí bá sọ ó léwu ni. ẹ ibi tí mò ń lọ ibi tí mo fẹ́ yí ìtìlẹ̀ yí ìtìyẹn náà. ẹ jọ kí ló ń kọ́ ni. pé o a máa jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí ẹ lórí o ó ti yí ẹ o tó ti yí ẹ ọ́ndẹ́ẹ̀dì ni o. òun náà sọ̀rọ̀ nìyẹn o ń gbà yàn mọ́ra. ẹ̀ ń yẹ́ ẹ̀